إن الحمد لله أحمده وأستعينه أشكره وأثني عليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد أيها المسلمون اتقوا الله كما أمركم وأوصاكم به ربكم فقال يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعلموا أيها المسلمون والمسلمات أن ربنا عز وجل أن ربنا عز وجل بفضله وكرمه جعل الدين الإسلامي مغروسا في طبع كل مولود وذلك بلا شك من أجل التيسير على الوالدين والمربين لينجحوا في تربية أولادهم بأدنى تعب وأقل تعب وجهود ولقد روى أبو هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما من مولود ما من مولود يولد إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه رواه مسلم ومع هذه الخصلة المبروزة في كل مولود فلا بد من عمل ولا بد أن يتصف العامل الناجح بصفاته أيها الآباء أيها المعلمون إليكم بعض صفات شرعية والتي إذا أخذتموها فإنكم ناجحون وإنكم مؤثرون بإذن الله تبارك وتعالى ومن ذلك يا عباد الله القدوة الحسنة أي أن يكون المربي أو الوالد أو الوالدة قدوة حسنة لأولاده كما تقدم في حديث أبي هريرة رضي الله عنه الذي قد نصصنا عليه في أول الكلام وهو قوله عليه الصلاة والسلام ما من مولود يولد إلا يولد على الفطرة فأبواه يحودانه أو ينصرانه أو يمجسانه الصفة الثانية الرفق واللين وهما من الصفات التي يحبهما الله ورسوله ولهما تأثير إيجابي تربوي كبير ولقد روت عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الله رفيق يحب الرفق ويعطي على الرفق ما لا يعطي على العنف رواه مسلم وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لأشد عبد خير إن فيك خصلتين يحبهما الله الحلم والأنات رواه مسلم بارك الله لي ولكم واجعلني وإياكم من أهل الحق واجعلني وإياكم ممن يستمع القول فيتبع أحسن إنه هو السميع المجيب إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونصلي ونسلم على عبد الله ورسوله محمد وعلى آله وأصحابه أجمعين وبعد إن الحمد لله بوقت لعبا أو ما يلعبا لفنور takoko kan bá tún mú àyàtọ̀ ọ̀sán àtòrú ni a máa yin ọlọ́run ọba náà a fi ọpẹ́ fún ọlọ́run a bí ògo fún olúwàjú dáwà látara kíni látara wọn orí tó se fún wa a jẹ́rìí wípé kọ̀sẹ́ni táyà táàtì gbàgbà ń sin kan lóòótọ́ àyàfọ́ lọ́wọ́ ọba bá ń sin kan mìíràn kìí sọ ọba kò sí ọ̀nbọ́n bẹ́ẹ̀ bá sin kan tó jẹ́ sí ní sìn sin kankan tí ọba ń sẹ̀sìn nìyẹn ajẹ́rìí pé ẹni táwọn ọmọ ẹ̀sìn táà fi ní dẹlẹ́sìn òun náà lọ́lọ́wọ́ ọba wa subhanahu wa ta'ala àtúnjẹ́rìí pé ẹni tí ọlọ́wọ́ bá rántí wa turukọ wọn ń jẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ajẹ́rìí pé ó ti ṣe ọlọ́wọ́ bá níwọ̀n tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n kì í solúwa ẹrú sí ọlọ́wọ́ ọba ni ẹ̀dá ọlọ́wọ́ ọba ni wọ́n wa ní ànábì wa sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ àti àlékún ìbùkún kó máa bá ànábì sallallahu alaihi wasallam kó sì máa bá gbogbo àwọn ará ilé ẹ̀ bákan náà kó tó máa bá gbogbo àwọn tá a bá tẹ̀lé ìlànà àtàwọn sàhábà rẹ̀ ẹ̀yin mùsùlùmí jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba wọn jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti pa wá láṣẹ ẹnu kọ́ ọlọ́run ọba pa wá láṣẹ ẹ wa balagbara kan bá sọ fún ọ pé ọ bẹ̀rù mi ni ọ yẹ kọ ọmọ pé bẹ ni ọba wa tẹnu máa nínú Al-Qur'an láì mọ yá ìgbé ittaqullah ittaqullah ẹ ọ yẹ ká mà pẹ́ tó ní abẹ́rù òun <laughs> ọba tí kò sẹ́ni kankan tí ó bí rẹ̀ padà tó sí ẹnu kọ́lọ́ ní ẹ yìí ọ ẹrù ọba wà lára àwọn lórí àwọn nǹkan tá à ń rí lára wa àti nǹkan àrí àtàwọn nǹkan tá à ń rí ní nǹkan tí kò sí lára wa ó yẹ kẹ́kọ̀ọ́ ọlọ́run ọba ìyọ́ bà wá tó ń ti bẹ́ẹ̀ ó tún wúwe fún àpẹ ẹ̀bẹ̀rù mi ẹ̀jẹ̀ ká bẹ̀rù ọlọ́run ló fi jẹ́ sí pé ànábì wa alẹ́ ìṣọ́nà àti wọ̀ṣẹ́ kò fẹ́ ìṣe kótóbà kan tí wọ́n máa ń ṣe àti kí wọ́n sọ pé ẹ̀bẹ̀rù ọlọ́run wọ́n ká àyà ẹ̀bẹ̀rù ọlọ́run mú àbá wọn ká àyà ẹ̀bẹ̀rù ọlọ́run a ti ń níta bá ní abẹ́rù rẹ ká mọ̀ pé ntọ́ káyà nìyẹn oyè níta ní ká bẹ̀rù rẹ ntọ́ ká mọ̀ pé tó bá fẹ́ discipline wa yóò discipline wa tó yẹ kí kọ̀tẹ́ tó mọ̀ ìrìn discipline tó mọ̀ ní. àwa ní abẹ́rù ọlọ́run yẹ ká mọ̀ pé ọba níta ní abẹ́rù yẹ ẹ̀ lé yẹn jẹ ẹ̀ lé sí ní kọ̀rọ̀ kọ́mọ rí ẹ̀ lé sí ní kọ̀rọ̀ kọ́mọ mọ̀ ẹ̀ lé sí nínú ọkàn gan kọ́mọ mọ̀ kẹ́ tó ṣe subhanahu wa ta'ala mùsùlùmí lọ́kùnrin mùsùlùmí lọ́kùnrin ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run bọ́lọ́run ọba ti pa wá láti ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti tẹnu mọ́ nínú Al-Qur'an yá ayé wa dàbí náà àmọ́ ẹ̀yìn tí a nígbà ìtàkùrọ̀ ẹ bẹ̀rù ọlọ́run àá onígbàgbọ́ wọn tó ní ọbẹ̀rù ọlọ́run àá ẹni tí wàá gbàgbọ́ nǹkan ajẹ́ pé ọba ta àbẹ̀rù ọlọ́run ní ọba bẹ̀ yá ayé wa dàbí náà ẹ̀yìn tí a gbàgbọ́ ń gbọ́ ìtàkùrọ̀ ẹ bẹ̀rù ọlọ́run àá àwọn adá ti ń kírun tá a wájú mà ọlọ́run tún ní abẹ̀rù òun à bó wá ní tẹ́ni tí ò sì ń jí mà tí ò sí lọ́wọ́ bá ọlọ́run wá ní ẹbẹ̀rù mi tòótọ́ hakọ́tòkọ́tì hakọ́tòkọ́tì ìbẹ̀rù lẹ́fù bá ìlẹ́fù ojú àwọn bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run ojú àwọn ìtọ́nà ń pè àwa múmìnì sí láàrin yìí òun náà ní ìbẹ̀rù tí ń gbé ìbẹ̀rù mi ẹ̀ ń gbé ká bẹ̀rù ọlọ́run jìnnà ẹlòmí bẹ̀rù ọlọ́run nítòsí kọ̀bẹ̀rù ọlọ́run dáàrin ọwọ́ ní ìmú mi ní òkè ní ká ẹ lọ nínú bẹ̀rù ọlọ́run ìtàkùlọ́ ahakọ́dúkọ̀ ẹ wá má kú ẹ má kú láyé láìjọ sí pé lá ilá ìlọ́gbọ́ ń bẹ lára yín ọ̀n bẹ lẹ́nu yín ọ̀n bẹ lára jẹ́ wọ́n lọ sàn tó ń ilà wọ́n á ń tún wọ́n lọ bẹ̀rẹ̀ pé tí bá fẹ́ kú láyé tó bá kú díẹ̀ wọ́n á máa fi lọ kú lọ lóyún kò sẹ́ni tí ó kúrò láyé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà yóò sá ìsàn kan náà yóò sá ìsàn àsìkò ní díẹ̀ tó lè ni pé tí bá ń bọ̀ wá oríṣiríṣi ìfilọ̀ máa ń wá òṣìṣẹ́ lẹ́yìn náà òṣìṣẹ́ adábẹ́ náà wò ọkùnrin kan lọ bí ẹ má jẹ́ ká àìsàn gbé yín o ẹ má jẹ́ kí ikú àìfẹ́ kú àìfẹ́ kú àìfẹ́ kú ẹ má jẹ́ gbé yín débi pé jáde kó nù wa antum muslimun. ìdẹ́kàlà ọmọ tí olúwa wa tó wa yìí ó ṣàánú wa púpọ̀ ó kẹ́ ó kẹ́ ju gbogbo máa ń ké ènìyàn lọ nínú àwọn orí tí ọlọ́wọ́n bá ṣe fún wa ní pé ọlọ́wọ́n bá fún gbogbo ọmọ tí ọba wá sáyé ó ti gun lábẹ́rẹ́ Islam ó ti gun lábẹ́rẹ́ ìgbàgbọ́ ó ti gun ní abẹ́rẹ́ bí kí ọmọ ọlọ́wọ́n bá tọ́ da ó sì ti kún ní abẹ́rẹ́ pé tá a bá sọ pé mo lọ́ọ́yà sí kọ́ gbàgbé ní Islam lọ́wọ́ lọ gbogbo ọmọ jọ́wọ́ ẹ̀ ara àánú ọlọ́run nínú àánú tá a mú jáde ńbẹ yẹn ni wípé ọlọ́run relief òbí ó ó fẹ́ release àwọn olùkọ́ ọlọ́run ti bọ́ bí a nǹkan tí yóò jẹ́ atọ́nisọ́nà sára gbogbo ọmọ kọ̀ọ̀kan ní wáyé ẹnu kí wọ́n kàn jí kó fomi sí lásán ni kó bomi sí kó fi yè èmi tí mo sọ ní anábìrì gbé wa fún wa sọ́nà bá wa ẹ̀sẹ̀ ọlọ́run àti sọ́nà àlùkọ́ àrùn àbákan eré láti fi ràn wá lọ́wọ́ láti fi sàánú wa ni tọ́lọ́wọ́n bá ọba fi nǹkan yẹn síbẹ̀ ní ọmọ kankan ò ní yàrá o torí pé ní tí ó jẹ́ ọgbọ́ òsìlá rẹ̀ nínú bí a ti fún ọmọ létí àti fún lọ́kàn àti fún nílà káyì tó fi bọ̀ ọwọ́ akùsọ̀wọ́ ẹ̀yìn òbí ní anábì sọ hadith ti Abu Hurairah tó bá wa Abu Hurairah ọ̀rọ̀ yẹn kò tà àlá ẹ̀ fọ́ọ̀nù Sahih Muslim wọn ní anábì sọ pé máa mi mawlud máa mi mawlud kọ́sẹ́ńtọ́ wáyé àtẹ̀mí o àtiwọ́ ọjọ́ tá a gbé wa ilà yóò dájọ́ àlọ́ ìfẹ́ tó kò lè wáyé àyàfi kí wọ́n bí sórí àtọ́nisọ́nà ó ní pé mùsùlùmí ni àwọn onímọ̀ kan sọ pé ìsìláàmù ni ṣùgbọ́n ọ̀rọ̀ tó tún òkè tiwọn jùlọ lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ òun náà ni pé yóò lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn ó fi sórí nǹkan tó lè jẹ́ atọ́nà fún sínú Islam wọn ó fi sórí nǹkan tó lè jẹ́ atọ́nà fún sínú Islam kò sẹ́ńtọ́ wáyé inú ọmọ tí wọn ò gbé sórí nǹkan tó jẹ́ sí pé yọ tọ̀sọ́nà tí ó fi gba Islam ló fi jẹ́ sí pé àánú eléyìí jẹ́ fún abáwò àwọn ìwà ń tẹ̀síwájú sọ́nà bá wà torí báwọn yóò máa sọ wípé àá ẹni gbogbo ọmọ tí ń wáyé lọ́lọ́run ní ká máa wáyé pẹ̀lú atọ́nisọ́nà Islam atọ́nisọ́nà òdodo àwọn ọmọ wèrè ká kórìlà ayé yìí báwo tí wọ́n ti wáyé àbánàmí ń pa àrọ́ ni sallallahu alaihi wasallam àrẹ̀fẹ́ òyìnbó anábì ọ̀párọ̀ ọlọ́wọ́n bá wùsì fèké subhanahu wa ta'ala anábì ní tọ́fà táwọn èèyàn torí báyẹn nínú hadithi náà ló ti gbé jáde ó ní fa abawahu yóò ha wí dáa ó ní tọ́fà tọrọ wọn fi ń rí báyìí gbogbo àwọn tẹ́ ẹ bá tọrọ wọn já kó ti já òun náà ní pé ẹni tí bàtọ́ ọmọ jẹ́ òun náà lò tàbí alágbàtọ́ àlọ́bí wa mẹ́sẹ̀ ẹ̀sìn mẹ́ta láàrin orí burúkú mẹ́ta orí burúkú tẹ̀sìn ntí yẹn bá fi ń sọ orí burúkú tẹ̀sìn látara bàbá àti ìyá ó yẹ kó dá lójú bóyá sọ orí burúkú ayé náà látara bàbá àti fa àbáwá oyún ha wí dáa yẹn bàbá àti ìyá ìkan náà àwọn méjèèjì tàbá méjèèjì pawọ́pọ̀ àwọn ni wọ́n sọ di olórí burúkú ẹlẹ́sìn Yahudiyya àwọn ọmọ tí wọ́n ti jáyé bàbá lọ́mọ pé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ọmọ náà tó náà yà nǹkan ẹ̀ náà ló fi jásí pé tá a bá ń kọ̀m̀pẹ́à ọmọ mùsùlùmí tó ya kèfèrí àtọmọ kèfèrí tó ya mùsùlùmí tá a bá kọ̀m̀pẹ́à rẹ̀ papọ̀ á rí i pé ọmọ kèfèrí tí ó ya mùsùlùmí kéré ju ọmọ tí mùsùlùmí bí tó ya kèfèrí lọ. kí ló fà á torí pé bàbá àti ìyá yẹn wọn ò ní fọmọ ọmọ kèfèrí tó di mùsùlùmí kó tó rí kó tó di mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ gbà àwọn bàbá àti ìyá rẹ̀ wọ́n ra láàrin lọ́mọ wọn náà sọ́jú ẹ̀ wo joseph sanji abdulhakeem lónìí wádìí ẹ̀ kí lọ́fà tó fi kú nínú ẹ̀sìn nàṣọ̀rọ̀ níyà ẹ̀ lọ wádìí ẹ̀ bàbá àti ìyá rẹ̀ wọn mójútó wọn wá kiri púpọ̀ tìrìjà anábì nífa abawá oyè hàwùdà rẹ̀ sọ̀rọ̀ bàbá àti ìyá rẹ̀ wọ́n sọ̀dọ̀ àwọn yìí nàṣírà nìyí wọ́n ti lè sọ di ẹlẹ́sẹ̀ olórí burúkú ààrẹ àwọn yìí máa ti ta ẹ̀ tàbí kí wọ́n sọ di ẹlẹ́sẹ̀ olórí burúkú ti parí mẹ́ta yahudiya nasaraniya majusiya ẹ̀sìn mẹ́ta ìsàbí sọ sọlọ lọ́wọ́ àti à kọ́sà mẹ́mẹ́ sí mẹ́ta ló pin sí nìkejì ti bẹ́ẹ̀ o bàbá tí ń ṣe Ọ̀ṣun Òṣogbo àti à tó jẹ́ sí pé ọmọ wọn ibẹ̀ náà wọ́n bí orí ẹ̀sìn náà wọ́n bí sí òun náà wọ̀ ọ̀bẹ tí ọba já kú lọ́dọ̀ bàbá ẹ̀ tìyà wọn òun náà máa ru gbá yọ máa ru fìdílẹ̀ olójú mẹ́rìndínlógún padà lọ́wọ́ rà bí ẹ ti máa ń gbogbo ẹ̀sìn tí ọba ti dára tó bá ti yàtọ̀ sí òdodo tó bá jẹ́ pé òbí tí wọ́n jáde lára rẹ̀ nìyẹn bàbá àti ìyá ni lọ́wọ́ máa pé ẹ̀sìn náà ló sì padà kó o tó bọ́ ń bẹ̀ ó dìgbà tó ọba gbọ́dọ̀ wọn lọ́wọ́ jẹ́ sí pé ọmọ kèfèrí tẹ́ ẹ bá gbà tọ́sọ́dọ̀ ẹ má dá o kódà yóò sáǹdì jọ ọmọ tí mùsùlùmí gan fi lọ padà nílẹ̀ islam ọ̀rọ̀ anábì ni fa àbáwáhù yóò ha òwe dà ní. ọmọ mùsùlùmí bàbá rẹ̀ a ṣéèkùlẹ̀ islam bàbá rẹ̀ ìyá rẹ̀ a muftiya yìí a ọmọ tí ó pọ̀ bàbá rẹ̀ ṣéèkùlẹ̀ islam ọ̀nà àfáàgbà gbogbo ayé tẹ́ ẹ bá bí mọ̀ ní tán ẹ lọ gbé fún ẹlẹ́sìn mìíràn kọ̀ọ̀kan ẹ̀ kò sí bàbá rẹ ọba máa wọ láwọn ẹlẹ́jọ papọ̀ ìyá rẹ ọba máa wọ ìmáàrún àbí ìṣèjáàbò mẹ́ta papọ̀ bí mo fẹ́ sí dáadáa yẹn lọ́mọ àbúrò ọmọ báwọn ìjọ padà dé náà ní ẹlẹ́sìn ìbítọ́ lọ gbé eléyìí fi yọ ayé pé àánú ilé ìjẹ́ fún gbogbo àwa òbí ìjọ ọlọ́run ọba ti fi sáìn àpẹẹrẹ atọ́nisọ́nà sára gbogbo ọmọ tá a bí sáyé kó lè bá a lè pé iṣẹ́ táwọn ó ṣe díẹ̀ náà ni ẹnu sẹ́tì wo ṣe náà ní bíkọ́ kàmá síbáyì síbáyì ìsílẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn ìsílẹ̀ ẹ̀kọ́ tẹ́sìn wà mẹ́ bàbá ń lọ mọ́sálásí máa mú lọ tó o bá ti ń ṣe yìí ìfọkànbalẹ̀ ìdílé ìtọ́fẹ́ káwọn ọmọ rẹ̀ ọ̀yà ní ti dáadáa wọ́n yà ó ìrírà nábì ní fa àbáwá yóò ha wí dáa ní tó mú táwọn ẹlẹ́sìn míì fi ń sọ ìyẹn ẹlẹ́sìn kejì bó wáyé ni mùsùlùmí tọ́ba bímọ rẹ̀ sọ́dọ̀ tó sì hàn dẹ̀ kò tẹ̀ fọ́ hàn dẹ̀ ọ̀dà alẹ́ tó fi jẹ́sí pé tẹ́ bá rí àwọn ìdílé tó jẹ́sí pé àwọn ọmọ wọn ti yà yàgùkú yà mọ́ wọn lọ́wọ́ ẹ má bu àwọn ọmọ yẹn tó nǹkan ọlọ́run dá àwọn ọmọ dá àwọn bàbá ni wọ́n pa àdámọ́ tó dá padà lára wọn alábìyẹn nífa abáwá yóò hàwù ìgbà kò sọmọ tá a rí tó kó mà kó nù Islam lọ sínú ẹ̀sìn mìíràn tá a bá ti rí àti mà pé ah, àwọn bàbá àti ààrẹ sì wọ́n sì bàjẹ́ mọ́rin báyìí gbogbo ọmọ tí a bá ti rí tó bá yà yà fúyà wọ́n tó ń gbọ́ mi tó onírú ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bóyá ọmọ rẹ kan ti sáko lọ à yà máa sunkún ìwọ lọ́fà tọba wájú ẹ̀ lọ́wọ́ mọ̀ bọ́ lọ́kọ̀ ọ̀sẹ̀ ìlọ́tún rẹ̀ sí tọba ti lé bá tọba tẹ̀ ti lé bá àwọn tí ń bọ̀ lẹ́yìn má ṣe mi sí kìtó sí ń bẹ àwọn ẹ̀gbọ́n wọn mọ́ kó tètè tọ́nà padà láti wá sí dáadáa pẹ̀lú wọn sọ́dà kọ̀rọ̀ sí sọ́dà bá wọn àti ìsà ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ẹ̀yin olùkọ́ ẹ lọ́wọ́ máa gbé àwọn àròyìn kan wà tó jẹ́ sí pé ká bá lára ẹni tí ọba rọ́ọ̀mọ́tọ́ bó tó rọ́ọ̀mọ́tọ́ bákan náà ìròyìn ṣẹ̀ríà ìròyìn tá a nàbí mú wa sọ̀rọ̀ àwọn ti pé tá a bá rí lára olùkọ́ a rí lára bàbá a rí lára ìyá áá tọ́nà wọn bá ọba fẹ́ dára sí ọ̀dà àwọn ọmọ ya ò yà sọ̀dà nínú àwọn aròyìn yìí òun náà ni wá rere ẹ̀wọ́n ìjà bẹ̀rẹ̀ wa lé bàbá náà mọ tí wọ́n jẹ́ fọ́mọ ìyá náà wọ tí wọ́n jẹ́ fọ́mọ wá òkọ́ sí rere gbogbo wa mọ̀ pé ọmọ kékeré lọ́pọ̀lọpọ̀ gbà ẹni tí ó kọ́kọ́ máa ṣe bí rẹ̀ lòbí ẹ̀ àtàwọn olùkọ́ rẹ̀ ǹjẹ́ ọmọ kọ́pì nìyẹn tọba lọ́mọ kan tó jẹ́ sí pé tọba fẹ́ jẹun látara oúnjẹ mọ̀ fẹ́ fi fún ẹ̀sánpù tọba fẹ́ jẹun níta nígbà tó ń jẹun lọ́wọ́ òkèlè rẹ̀ gbàngbàngbà báyìí lórí ẹ mọ̀ wulẹ̀ sí ìbò ẹ wájú bí bàbá ẹ̀ ṣe ń bù ní olè nìyẹn ẹ̀bá rọ́mọ níta tó jẹ́ sí pé gbogbo àwọn nǹkan tó bá ti jẹ́ sí wípé kódà ìbẹ̀rẹ̀ ti ń bà gbogbo ń tọ́dára ẹ̀ bá níbẹ̀ ẹ mọ̀ pé bàbá àti ìyá rẹ̀ ayẹ àwọn ẹni ìwà ń bí tọ́jà rẹ̀ tàbí kọjá sí pé wọ́n ń jẹ́ kó wo ní ọ̀dà nínú ilé tẹ́ bá rí ọmọ tó jẹ́ sí pé kò kó yàn mara rárá máa ń kanra yín bẹ́tàrà rẹ̀ yá ẹ lọ mọ̀ pé bàbá àti ìyá rẹ̀ náà ń kanra nù rẹ̀ olùkọ́jú wa sọ̀rọ̀ hasan tá a bá tẹ̀ sí nítorí ọlọ́run ẹ̀yin bàbá ẹ̀yin olùkọ́ ẹ ká sí nítorí ọjọ́ ọ̀la ọ̀nà kákọ́ sára ọ̀ olùkọ́jú wa sọ̀rọ̀ hasan ọmọ tí ò kírun bàbá rẹ̀ ò kírun olùkọ́jú wa sọ̀rọ̀ hasan ọmọ tí ń parọ́ bàbá rẹ̀ náà parọ́ eléyìí ti ẹ̀ wá kọ́ mọ́rùn púpọ̀ lọ́dọ̀ àwọn òbí àtòlùkọ́ irọ́ yìí ni bàbá ó ń sinmi pilẹ̀ sí orí burúkú ọmọ ènìyàn láyé àti láti dàmú tó fi jẹ́ sí bọ́wọ́ àánú hadith tí wọ́n máa ń gbà wá ó tẹ̀lé bí ìsinádìí ọ̀rọ̀ mẹ́mẹ́ ànábì tọ́jú ọkùnrin kan sallallahu alaihi wa sallam pẹ̀lú wípé kó fi ọ̀rọ̀ sílẹ̀ ó ní tọ́ bá ti fi ọ̀rọ̀ sílẹ̀ gbogbo nǹkan tó ń ṣe jẹ́ ọ̀dà àgbà lọ́wọ́ rẹ̀ àwọn Yorùbá àwọn ẹni tí wọ́n bá ti ń parọ́ jù yóò ṣe kíni yóò jalè kìí ṣe pé irọ́ ní ọjọ́ jalè ó ti máa ń tí ó wù tó ń bá jalè ni bí tẹ́ bá fún mi léèrè máa sọ pé mi kọ́ ṣùgbọ́n tí ọba ti parọ́ tó wù lónìí fóònù ní tẹ́ bá wí tó tún di àlọ́la tó tún ní pé ah, wọ́n mọ̀ bí mi léèrè èyí tí máa pa olódó máa fún ni pé ó fi ilẹ̀ padà. àyè máa yẹ ọmọ ló ń parọ́ látara bàbá ẹ̀ àwọn bàbá wa bàjẹ́ àwọn láǹkọ́ ọmọ nírọ́ àtúnpè rọ́ọ̀kan nírọ́ ajẹ́gbẹ́rọ bídíà náà ń bẹ ni gbogbo rọ́lá tó fi délẹ̀ pátápátá ṣẹ̀rí àtẹ̀mọ́lẹ̀ ló kọjá pàápàá jùlọ tá a bá wà nílé pẹ̀lú àwọn ọmọ àwọn kọ̀ǹdíṣọ̀ kan máa wà tí wọ́n kọjá lára àwọn òbí tá a sì fura pé ibẹ̀ la ṣe ń ba tọmọ jẹ́ àlejò wọ́n wá wo ẹ̀sọ́ fún pé mo ti jáde ẹ̀sọ́ fún pé mo ti jáde ọmọ sì mà wà nílé ọmọ mi ti ẹ̀ máa ń tú bàbá ẹ̀ láṣìírí wọ́n ní kí n sọ fún yín pé àwọn ti jáde ọmọ tí o ti mọ ẹsẹ lẹ́nu bàbá òtún wàá lù ú àìrí nǹkan ọmọ ọmọ ọlọ́pàá bàbá òtún wàá lù lórí pé olórí kúkú ni wọn mọ yìí mo ní kó sọ fún yẹn pé mi ò sí nílé mo ti jáde ó tún wá ń sọ fún pé wọn ní kí n sọ fún yín pé àwọn ti jáde tó yẹ kó kí pé ọkàrí ọmọ dáadáa wọlé ọfẹ mọ ọlọ́pàá sí wọlé kó búra rẹ bí àṣọ lórí kúkú ni wọ tó nǹkan mọ rẹ yọ àwọn eré àárín agbọ́dọ̀ jìnnà sí torí pé a bá sọ fún pé kó sọ fún báyìí wí eléyìí ó yẹ mo rí wọn lọ́ọ̀kan àwọn ènìyàn wọ́n sì ní àwọn a àti èèyàn tó máa ń mọ́sìn lé kó tó wà nílé ìpadà eré àyíká sọ̀rọ̀ àtòríṣiríṣi ọ̀rọ̀ tá a máa ń sọ jáde lóyún sí pé irọ́ ni ìwọ́tọ́ ọba pa irọ́ kan níwájú ọmọ rẹ pé yóò èyí ni kéèmọ̀ dájú sódípò àwọn náà máa sọ yí pé tá a bá ti kọ́ ọmọ nìkan ọlọ́njẹ́ ọmọ mẹ́wàá bẹ́ẹ̀ ni tó o bá kọ́ lódodo ẹyọ kan yọ ọmọ mẹ́wàá òdodo tó o bá ti kọ́ nírú ẹyọ kan yọ ọmọ ju mẹ́wàá àrọ́ lọ torí pé ìṣó ìjókòó ti lọ́rùn rẹ̀. ìdí àsọ̀rọ̀ àdìkóyè wọ́n tó ní àtàn tòtò bínú ẹ rárá títí à títí à rere láyé lásìkò dáa wà lọ́pọ̀lọpọ̀ wọn torí pé ibi tó ti lọ gba western education yìí tó gbà yìí gan àwọn tó kóun náà wọn ọmọ èèyàn tọ́ ìrọ́lá àwọn náà fi kọ́ kílẹ̀ á expect yọkọ̀ àwọn ọmọ wẹ́wẹ́ ló pọ̀ lẹ́yìn tó fi jẹ́ sí pé ọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀yin olùkọ́ àwọn olùkọ́ tabalẹ̀ olùkọ́ kì í ṣe tíjà tó mú maka pen lọ́wọ́ lásán àbí chalk lómú lọ́wọ́ lásán kì í sì yẹn nìkan lolùkọ́ gbogbo ẹnikẹ́ni tí bá ti ń kọ́ nìyẹn níṣẹ́ olùkọ́ ni ọ̀ bíríkìlìyà olùkọ́ náà kápẹ́ńtà ah, àwọn oníṣẹ́ ọwọ́ ni tí wọ́n bá lùmọ̀ jù níbi àwọn tó ń kọ́ níṣẹ́ tí wọ́n lọ bàjẹ́ ju àwọn tíjà skul lọ nítorí àwọn tíjà skul fi hàn ní wíjà tí ilé ẹ̀kọ́ ti kíw tó fi hàn ó ní pé ọmọ tí wọ́n ń kọ́ àti wọ́n wọ́n máa ń pọ̀ wájú wọn títí wọ́n fi lù dáwọn oníṣẹ́ ọwọ́ lọ oníṣẹ́ ọwọ́ bíi ọmọ ṣẹ́ mẹ́ta mẹ́rin mẹ́wàá méjìlá kankan níbẹ̀ lọ́dọ̀ ṣùgbọ́n ẹja awùsìṣẹ́ ọwọ́ tó jẹ́ sí bí ń ṣiṣẹ́ ọmọ ẹsẹ̀ tí ó kọ́kọ́ kọ́ lọ́dọ̀ ọ̀gá ẹ̀ bá ṣe tàn ní ajẹ́ electrician ọmọ bí wọ́n ti ká wáyà sórí àjà tó ń tẹ̀ bá dúró tí wọ́n tọ́ máa nígbà wọn ẹnìkan lọ́sẹ̀lẹ̀ tí bá ń dáa rẹ̀ ẹ̀yìn tẹ̀lé wọn ó sì sọ ní pé gbogbo màtíríàsì ti mọ̀ra fún ẹ mo fẹ́ wò ó ṣe lò electrician wọ́n ní wọ́n sọ fún lórí àjàgbé oríire òpè kọ́mọ́ kankan ebi nǹkan ọba ń lẹ̀ lọ́sọ̀ọ́ bá lò wọ́n sì ka ẹlẹ́tírísàn tó ti dánrí ẹ̀wò náà tó ń gbọ́ mi lọ́mọ pé o lè là ládàra eléyìí o kò sì lè dáa fún ẹ ọ̀la kò lè dáa fún ẹ ń bẹ̀rẹ̀ ìwọ náà mọ gbogbo èyí tó ṣe lẹ́yìn kílò fi sí kílò ń kájú sí tó dúró tọ́ lọ́wọ́ ọba rẹ̀ ní ẹlẹ́tírísàn bá ń ká wáyà sókè wọ́n tà ń nà sí láti bàlẹ́ wọ́n tà ń ká ẹ̀fà ẹ̀fà àti ń ká lókè nìkan nígbà tó ti kadé dé gbogbo ẹ̀ ọwọ́ akọ̀ sí ọwọ́ arún gbogbogbò wọ́n máa bí wọ́n ṣe pàṣẹ jáde láti rí àjà tó ń tún ní mọ̀. eléyìí ó sì máa ṣe lẹ́yìn kílẹ̀ expect ládàá ọmọ ṣẹ́ mi náà tó bá fírí ìjà ó fi olè jíjà ṣe ẹni kì í ṣe kó fírí iṣẹ́ àlàálà sí. bíríkìlíà ẹ̀rọ bẹ́ẹ̀ ṣe dí sí máì tíṣà ń wọ náà ẹ̀rọ bẹ́ẹ̀ ṣe dí sí máì sáì especially ìṣẹ́ tó bá jẹ́ sáì wọ́n wá ṣiṣẹ́ dago méjì alẹ́ àbí jáde máa fún nìkan tàbí kò lè dúró dàwọn dago ó kàn fẹ́ ṣiṣẹ́ ìkọ́kùtì ti parí ni á ṣe di seven thirty ó lè ó ṣiṣẹ́ di seven thirty kán lè ba ara yẹ ọ̀pẹ́rẹ́tì láti jáde ọmọ ṣẹ́ sì wà mẹ́ kí lọ́ọ́ fẹ́ kọ́ ọmọ ṣẹ́ ọ̀yà olùkọ́ wọn náà gbogbo wa pátápátá olùkọ́ náà ẹ̀yin òbí ẹ̀yin olùkọ́ ẹ̀jẹ̀ ká sọ̀rọ̀ kájí àwòkọ́ṣe rere fáwọn ọmọ kó lè bá àjẹ́ sí wípé á rí wọn rè bó ti tó àti bó ti tẹ̀ ọkàn wọn dẹ̀ balẹ̀ pé mo kọ́ ní dáadáa torí pé bàbá kúrò láyé ẹni tó kọ́ láburú lọ́mọ ẹsẹ̀ nì gbogbo ìgbà tí báwọn ọpẹ́rẹ́tì pẹ̀lú làákà ìṣòro fún tẹ́tí ń jalè nì gbogbo ẹ̀ nínú wọ́n máa pẹ̀sán burúkú lẹ̀ fọ́nà sáré ọlọ́nkọ́lá wa abẹ́lẹ́ wọn bàbá alágbára jùlọ ìròyìn tá a kà yìí ọlọ́nkọ́ fẹ́ni kọ̀ọ̀kan wa kó sì wálẹ̀ ní tí ó jáwó kọ́sì rere fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ kó sì wálẹ̀ ní tí ó jáwó kọ́sì rere fáwọn ọmọ tá a náà wa kọ́lọ́n kọ́ wá bá wa tún àwọn ọmọ wa náà sí ó jẹ́ kí wọ́n lálùbáríkà ó jẹ́ wọ́n sàǹfààní fẹ́sìn wọ́n sàǹfààní fáyé wọ́n sàǹfààní fún wa wọ́n sàǹfààní fáwọn òbí wa àṣẹ ìjà wa ni.